والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد كنت أنا بيرك Thank you. ti ń ṣe nípa tó ń ti ké fatiha àwọn ò ti ké fatiha nínú ké fatiha tó pin ìgbà tó ṣe kórì ìdúró náà ṣùgbọ́n nígbà tí ó bá ayá tán dípò kọ́ sálámà yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà náà ni ó tẹ̀sẹ̀ wá sálámà láì tún àtà ayá má eléyìí ni nínú àdéhùn tó torí pé sùjúdù sahwi wọ́n máa ń tẹ̀lé nítorí nǹkan mẹ́ta bẹ́ẹ̀ nítorí àfikún àbí torí pé àdín nǹkan kù náà àbí torí pé àǹtí ìrèjì tá a bá fi kún ìtọ́dọ́gba jù ní kíkà forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámù tá a bá dínkù nínú ìtọ́dọ́gba jù ní kíkà forí kanlẹ̀ ká tó sálámù tá a bá wá ń ṣe iyèméjì á ṣe ń tà ń ṣe iyèméjì pé àti àbá àti ọ̀. A àforíkalẹ̀ ká tó sálámà ìgbẹ́ni tó mọ̀ dájú kíkọ́ òun òkè bá ti hà ó sì ti ń ké súra lọ yóò ké bá ti hà yóò wá yóò tún súra ké bá ti hà eléyẹn nígbà tó bá sálámà látàrí tó bá wá ṣẹlẹ̀ pé kò ké fatiha ṣùgbọ́n pọ̀ mà dájú pé òun ké fatiha àfi lẹ́yìn ìgbà tó rògbò ntí ó ṣe ni pé láti rògbò yẹn kíá ló tún padà sí dúró yóò wá ṣẹ̀ṣẹ̀ ké fatiha tó bá yẹ pé tá a ti tún máa ké súra lẹ́yìn fatiha yóò ké súra lẹ́yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ tó bá sálámà yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nítorí pé ó fi kùnrùn láì má má sí Allahu alam nàmà tó. wọ́n ní pé ẹjọ́ tó tọ́ ká máa fún ọkùnrin géńdé tó ń tọwọ́ owó lọ́wọ́ lówó kí nǹkan kan ò ṣe ó sì lágbára láti ṣe ó sì yọ tọ́ ní gáràjì nígbà gbà. alhamdulilayi ẹni tó jọkùnrin tó ti pé ń ta àrítọ́ àti wà ní kọ́ gbádùn nǹkan kan ò ṣe tó sì fi à ń sagbe tó fi ń ṣe sẹ́sẹ́ láti ti ma gbogbo láti ma bí táà ti máa rí gbogbo gbà ní gáréjì ẹ̀ràn mi lọ ẹ̀ràn mi lọ tọ́tọ́ ká máa kùn tàbí ọ̀tọ̀. ala kulli ń bẹ nínú ẹ̀kọ́ tẹ́sí Islam tó kọ́ wa. pípé ká máa ran ara wa lọ́wọ́ lórí títẹ̀lé tọ́lọ̀ àti tí ó mú àwọn apáyà ọlọ́ ká máa ran ara wa lọ́wọ́ lórí àti tẹ́sẹ̀ àti lórí àti tayọ ẹnu àlọ́ lọ. lórí eléyìí yóò da kó jẹ́ pé ní tá mọ̀ pípé nítorí hàn sí wa ní kọ́ lágbára láti ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ tọ́sọ̀ọ́sẹ́ à ń ṣe bára àti ṣiṣẹ́. nítorí dáa jù ní pé ká máa mọ̀ nítorí kó lè bàa lọ wá sẹ́kọ̀. النبي صلى الله عليه وآله وسلم ولما أكل أحد طعاما قط خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده èèyàn ọjọ́ oúnjẹ kárí tó dùn bí oúnjẹ tó gbé èèyàn pèsè fún yàn lọ torí pé ànábì ọlọ́run gàdá áwòdà ọlọ́run kó máa bá inú sí ọwọ́ rẹ̀ ló ti ń jẹ pé wàá là ọ. ó sì wá nù hadith téèyàn ò ní yé tọrọ títí tó fi wájú ọ̀gbìndà àfẹ́yàmù lẹ́ni tí ò ní sékìrì ara kan lójú ẹ̀ mà gbogbo ẹ̀ ló ti fi ṣàgbé láyé kéèyàn sọ́ra fún irú àwọn àwà bẹ́ẹ̀. kéèyàn lọ wá sẹ́kọ́ bọ́bá wá sẹ́kọ́ kó fi ṣe tẹ́sí. tẹ́lẹ̀ ìbẹnu tí islam tó wà lọ sí jẹ gbàtẹ nìkan wá tó fẹ́ máa tọrọ ọ̀ràn lọ́wọ́ bẹ́ẹ̀ níbi tá nàbì sallallahu a wasallam wà wọn lè lò lọ́wọ́ ó ní bíi kan wọn ní ọba àfikún àwọn yẹn ti bá àfikún wọn bá àfikún títí ó lọ máa lọ wá tà wọn ní kí èèyàn kan yín kó máa máa kọ́mọ kó wá fáwọn èèyàn dà ó lóore fún ju kọ́mọ tẹ́wọ́ sí wọn lọ bóyá wọn ò fún àbí wọn ò ní fún torí de ilé ìta wa lẹni náà tọ́tẹ́ lọ́rùn pé kó wọn máa tẹ́wọ́ sáwọn èèyàn láì ṣiṣẹ́ kan fún wọn tábùkù ò ní kàn títí ju òní jẹ́ tiẹ̀ kò sẹ́ni náà ṣùgbọ́n tí ọkàn bá ti kú kò sí nǹkan kan tẹ̀lé rí ti sọ̀rọ̀ olùwárí wọ́n mẹ́ni يسهل الهوان عليه ما لجرح بميت إيلام. wọ́n ní gbogbo ẹni àbùkù tó fira rẹ̀ lélẹ̀ fábùkù ike àdúgbò àbùkù ló ń gbé ẹni àbùkù sí ló náà àti kan lábùkù tí wọ́n bá kan lábùkù yóò rọ̀ lọ́rùn yóò fún láti tẹ̀ra gbà wọ́n nítorí gbogbo ọgbẹ́ tá a bá so lẹ́yìn tó kù ti kú kéèdùn lẹ́yìn tó kú ọ̀kan tí ìgbésí ni torí de lè ka sọ́ra fún mi máa tẹ́wọ́ direct bara tẹ̀sán pé bara tún wà ètò ṣe pé ọmọ ní kì í ṣe pé à ń tàgbé àtọrọ owó lọ́dọ̀ ẹnìkan but automatically bara ló náà tó gbogbo eléyìí náà ká dènà Islam pọn wà lé púpọ̀ ẹ̀rín dáná bisimilahi sallam sọ ni ó ní aliyadu lọ́ọ́lìyà khayrun min owó tí ń fún yàn lórí ju owó tí ń gbà lọ torí ẹni tí ó fún yàn láéláé òkè lọ́wọ́ tí ọmọ wa owó tí ó sì gbà kọ́ ìsàlẹ̀ ní ọmọ wa òwe ńlá ni wọ́n pa fún wa mẹ́ torí pé tí ẹni tó fẹ́ gbà lọ wa bá gbọ́ òkè bàtà wà mú bọ̀ báyìí òun á gbọ́ sókè báyìí àti kòkòrò máa padà lọlé tò ìyẹn ni pé tó ọba ti gbà láti jẹ́ àbùkù tó ò ní gbowó yìí torí di eléyìí báyìí kéèyàn jẹ́ ní jẹ́mọ̀ fún yàn ó pé ju kọ́ máa rí ti kó pọ̀ lọ. wọ́n ní aṣọ olókéré jù tóbìnrin lè wọ̀ láti fi kírun aṣọ tó wọ̀ tí ó gbogbo gbọ́ ara rẹ̀ tó gbọ́ ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ nígbà tó máa ń kírun eléyìí lásán tó kéré jù sọ́wọ́. wọ́n á ní tí ọ̀ràn yẹn ni tó bá fẹ́ jáde ńlé kó òun bojú òun òfin ọlọ́ọ̀ni òfin ọlọ́ọ̀ni náà sábà tó. Thank sani tí a bá ti mọ̀yàn kan lọ́daràn kí n fi ìpera rẹ̀ lọ́mọ ojú ọ̀nà ẹni tí kò lówó tí ó fi tẹ̀síwájú lórin àjò rẹ̀ tí fi ń ṣèkẹ́wọ́ gbowó lọ́wọ́ àwọn yẹn àti ká mọ́ láwọn àyè tí ò ló ń kà pé wọ́n ní máa pa. títa bá tó àtìrí rẹ̀ àtakùrọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí pé ẹni tó bá bo mùsùlùmí láti rí ọlọ́wọ́ bò láti rí àtakùrọ̀ nítorí pé mùsùlùmí tí èso ọ̀daràn tá a bá bò láṣìírí àmì lẹ́yìn kọ́ ni nínú òfin ṣẹ̀ríà àwọn èèyàn kan bẹ tẹ́gbọ́n sírò wọn bí oríṣi mẹ́fà méje tá a bá tú wọn àṣẹ lọ tá a bá wọn àṣẹ lọ nínú wọn ni kò sá àwọn pòkì èrò eléyàn ti ti fásitì ọ̀daràn pẹ̀lú rẹ̀ ẹ̀ tú àṣírí rẹ̀ pé ẹ̀yin jẹ́ mọ́ ẹ̀yin bíbá jẹ́ kéńbi kíní yìí pa owó ni ẹran fún lówó tòrẹ́rì kó náà yóò sì túlẹ̀ tòmá ti bẹ́ẹ̀ fún láyè méjì sẹ́wọ̀n pé yọ lọ gbé oṣù ká rẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ náà nọ́mbà tírì. ọmọ orí àti àwọn ọmọ ojú no akẹ́kọ̀ọ́ làwọn eléyìí

àlejò tó bá yẹn lé òní wọn fi ṣe déédéé rẹ̀ ipò àlè káṣe dáadáa sóńnà kíláà nàbí sallallahu alaihi wasallam sọ pé àlejò tó bá wa <clears throat> tó ti ọ̀nà jíjìn wa ó ní ìwọ̀ lórí wa pé ká pọn alé fúnjọ́ mẹ́ta jíjẹ mímu ibi tí ó gbé fúnjọ́ mẹ́ta ọ̀ràn yẹn ni lórí wa ṣùgbọ́n ọmọ skul wọ́n wá sí skul ọmọ wọ́n sọdún kan ọdún méjì ẹlòmídìí parí márùn-ún kò ní lọ́ọ̀bì kan ọ̀hún akọ arìnrìn àjò arìnrìn àjò báwò bọ́lọ́ka kí ó ti ní tí èèmá aráàlú ni ọ́ àmọ́ akẹ́kọ̀ọ́ ni ọ nítorí pé ọ pàtàkì ká máa lo orúkọ kọ̀ọ̀kan àbí ròyìn kọ̀ọ̀kan láì tó jẹ ká lò ẹ bá ti lò ẹ ti gba bára fẹ́ lómi kò sì dá kéèyàn máa fira kó fira máa ń tí sí wa bẹ́ẹ̀ o de akẹ́kọ̀ọ́ lẹ́yìn ẹ tó bá kò burú nínú òfin ọlọ́run tí n bá ń bùkátà àlọ́ ọkọ̀ tọ̀rọ̀ nítorí pé àwọn olùmọ̀ wa wọ́n ń dákẹ́kọ̀ọ́ bá lọ kẹ́kọ̀ọ́ ní jìnnàjìnnà generally wọ́n máa bọ́ sábẹ́ pé bóyá mẹ̀tàkìn ni wọ́n àbí fòkọ́rọ́ ó lè lówó gan lù rẹ̀ ṣùgbọ́n níbi tó wà yẹn yóò wá ń kó aláìní torí pé máa hílatu man la hílata ọgbọ́n òun lẹni tí ọ̀gbọ́n lè dá kò sówó wọ́n ní kí wọ́n sẹ́ndì owó wọn sẹ́ndì ẹ̀ so àsìkò yẹn o sì nídi owó kò sí gbọ́dọ̀ jáde ẹnu pé ní ìtọ́ bá lọ bẹ́ẹ̀ nìkan pé ẹ̀dá kan ràn mí lọ tó ṣẹlẹ̀ ní òbúrú ní òfin Islam kò sí burúkú ọgbà zaka má tó ti mọ̀ pò ní so àmọ́ kì í sọ ọmọ ojú ọ̀nà náà. Nígbà tí alábàágbé yẹ wá alágbàdo wa jẹ́ ẹnìkan tí ó sábà jẹ́ ẹni tí ó máa ń bá nǹkan jẹ́ ṣùgbọ́n a jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe àlàyé fún pé ìtọ́jú ìlú dára lẹ́yìn náà lẹ́yìn náà ìdá yìí lè wà àárín àwọn méjèèjì wá sí ilé ìfẹ́ àti àwọn sí èèyàn kí ni kí ẹ sí àwọn alábàágbé tí ọ̀dà táà sùúrù fún táà ń fún táà títí fún ṣùgbọ́n kàkà kí ọgbọ́kọ́gbà ń ṣèbàjẹ́ èèyàn ká kí la lè ṣe a tún máa bẹ lọ́n pé kọ́ lọ́n fi mànà àwọn gbọ́dọ̀ ṣàìdá sí i nítorí pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí tiwa ká sì kaful adha an ká kú ọwọ́ nira wa ró a gbọ́dọ̀ ná sí i tó ẹni tí ti ń ṣàìdá sí ọ kò burú nù fi ọ kí wọn náà ṣàìdá rú rẹ sí i àmọ́ bá ṣe sùúrù olólórí jù fún ọ wọ́n ṣe sùúrù fún ọ kó sì máa bẹ lọ́rùn kan pé kọ́ lọ́wọ́ fi mànà àmọ́ má ti torí ìbàjẹ́ ètè tí ń ṣe sí ọ kọ́ ọ má kọ àìdá fún ma má kọ àìdá fún láéláé torí pé ń bẹ nu kó ń ṣe dáadáa sí nàmbà fọ. Àwọn aṣojú ẹ̀jẹ̀ ti àwọn alókè ọba fún mi wà ní ìlú ìgbà nínú àwọn ìyá nínú àwọn ìṣe nínú kó láti máa ti láwùjọ. aṣọ wo la lò pété àti wọ alakola xaal ṣé ìran abẹ <clears throat> ti dáadáa yóò ṣe dáadáa sẹni tó máa ń dáadáa ẹni tó ti pé dáadáa yún kò ní sọnù ìlọ máa ṣe dáadáa sí i ẹ̀yin ti mọ àwùjọ yín ẹ̀ ti mọ irú àwọn èèyàn tẹ̀ ń jọ ń gbé títẹ́ bá ti dáadáa sí wọn wọ́n lè túmọ̀ rẹ̀ sí bá mi tuntun bá tún oúnjẹ kó wùjọ jimá kọ́mọ kún oúnjẹ wọ́n lè kọ́ ń gbá zìkì àwọn torí ẹnu ọ̀nà wọn gbá zìkì tí wọ́n ti tó tètè rí gbé tọ̀ torí pé ọ̀fúlán tó ṣẹlẹ̀ ní kọ́pọ̀lọpọ̀ nǹkan fún kọjá mùsùlùmí náà ni wọn àti ìgbà ìsìláàmù. lódodo ìgbàgbọ́ ayé ojú dúdú náà ló sì tí o bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ọkàn wa jókòó láàrin àwọn èèyàn tó bá mọ Islam dáadáa jókòó láàrin wọn láàrin ìṣẹ́jú márùn péré ọmọ irú àwọn èèyàn òun ló bá gbé torí fi Islam Islam rárá rárá fokọ lásán jẹ́ mùsùlùmí tẹ̀síwájú fokọ lásán jẹ́ mùsùlùmí wàhálà ó ti pọ̀ jù nípa pé tó ẹni tí ó lè tètè ṣàǹfààní lára tó fẹ́ fún ni kò fún ẹ wá sọ pé táwọn bára ní kẹfún náà yìí táwọn bára náà ló tún fún ó tún kọ́rẹ́jì bára náà nísìnyí lápèjúwe àwọn oríṣiríṣi ẹ̀yà wà ẹ̀yà kan tó bá gun lóúnjẹ ọ̀bẹ gbàrúdìkì rẹ̀ tó bá gun lásán eléyìí ló fi ń kó yín lómi ọbẹ̀ ńlá tó gbogbo ẹ̀ ó wà ní pé tó bá fẹ́ ṣe rere kan ẹlòmíì kan ó gun lówó pọ̀ náà. nítorí ó ti ń bẹ̀ yẹn ni pé ó wà àwọn èèyàn mi táwọn ò ní mẹ́ńtálítì ọ̀ táwọn jẹ́ sẹ́ńjẹ́ mùsùlùmí wàá bù wọn tó sì wà lá nítorí pé ti ṣe dáadáa tó bá yẹ ní àwọn fámìlì rẹ̀ tó ti pé ó gbà ládàá méjì ládàá kó ti sàrà ládàá kó sopọ̀ ẹbí pọ̀ ó lè dé fẹ́ yà mí tó bá sáà jẹ́ mùsùlùmí tó sì wà lá wọ́n ní pé ìbéèrè àwọn oníṣẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀sí ṣàlàyé fún wa nípa ìlera sí àwọn òbí tí ó wá tọ́ fún ẹni àárín tó mọ̀ pé àárín òun àti àwọn òbí òun ó dán dáadáa ó sì máa ń bá wọn ṣe àwàdà tó bí ó sọ àwọn ọ̀rọ̀ míì tí mo gẹ́gẹ́ bí ẹ̀yìn ò láìkí ẹ̀ tàbí ẹlọ́kùnjọ́ nígbà tó mọ̀ pé wọn ò ní bínú. alhamdulilayi ẹni tí ń ṣe dáadáa tóbi rẹ̀ sáà ni wọ́n ti dá mọ́ra tó yẹ kó lu àǹfààní yẹn láti máa sọ báwọn òbí rẹ pé ẹ lọ sunjọ tó láìkẹ kí ni wàhálà títí kẹjá rán àwọn òbí náà eléyìí tí nǹkan kan bá tún bẹ tí wọ́n ń pè láì lẹ́kọ̀ọ́ tó yàtọ̀ sí eléyìí kò bẹ́ẹ̀ sí máa ẹ máa ń tọ́lọ̀ ń sọ ni wàlẹ́ tọkùnlẹ́hùn máa ó ó fi yẹn ẹ̀tẹ̀fín léde lárúbáwá ó ní pé ah! ọ̀gbọ́n sọ fún mi rẹ pé ah! ìyẹn ni pé ó sún mi ah! ọ̀wọ́ báyẹn kò dọ̀dára ọ̀wà ní wàá wọ́n gbọ́n lọ́tún jọ mi ò láìkẹ́ ẹ̀ àwọn olùdílà wọn bá gbọ́ fọ́ọ̀rẹ́ rẹ gan bẹ́ẹ̀ ń gbà mí ó lè di pé kàrà yín lẹ́sẹ̀ tèmi náà lọ láìkẹ́ tèmi náà ní lọ́sùnjọ́ wo ó yẹ kó ọmọ wa rẹ lónìí kásókè bàbá tó bí yẹn màmá tó bí yẹn èdè àgọ́ burúkú èdè ọmọ aláìlẹ́kọ̀ọ́ ìlélẹ́yìn tó bọ́sígbà míì bóyá bí tá à ń gbé ló mú wa máa sọrú ọ̀rọ̀ tá à ń sọ táwọn ìka fún un. tó bóyá fi tẹ̀ ń gbé bóyá ẹ̀ ń sọ̀là dúró kan ẹ̀ ń tẹ́ra yín jẹ kan igi gbogbo rédè lẹ́ẹ̀ma pè fún bàbá yín. ara lé ẹni ní bá ní mọ́lá mo di. ẹ ti jọ mọ́ fúnra yín bẹ́ẹ̀ pé ẹ̀ ń jọ ń pe irú rẹ̀. lọ́bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà aláìlẹ́kọ̀ọ́ burúkú pọ́nbélé ni ọ. torí délé ká ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó lẹ̀ tí ni wọ́n fi dùn sí wa ní káwọn ìṣe fún wa náà nọ́mbà five. Ṣé eléyìn ọ̀tọ̀tún nù ọ̀tọ̀tún àdúró eléyìn gbogbo ẹni wá ti kí irun jẹma wọn ní irun jẹma ebusu wa náà adéka náà bisọ wà àdùsọlọ ọlọlá ju irun dáadáa kí lọ pẹ̀lú àdúró mẹ́tàdínlọ́gbọ̀n inú ẹgbàá wa mi gbogbo ẹni tó bá ti kí irun ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ lọ́lá ju káwọn lọ tí twenty seven náà ni ẹnjọ́ alẹ́ eléyìn ọ̀tọ̀ àjùlọ dípò tó sáfù alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ àyídá dípò tó sáfù gbẹ̀yìn ọ̀tọ̀ eléyìn jẹ́ ti ṣe jẹ́ mbẹ́ náà. ṣé a lè fi ní kékeré ẹni tó ń wọṣẹ́ àbí ẹni tí ó lọ ń yẹṣẹ́ wò tó lọ́ ń bá kó báwọn yẹṣẹ́ wò. kí ẹ ti pa àlè pé ọlọ́run ló pè wọ́n kékeré ọlọ́run ló fi hàn kèfèrí kẹ́ni tí ń wo sẹ́ kèfèrí ni nítorí pé wọ́n ń tara rẹ̀ sọ pé òun ń tọpamọ́ tí ó sì sẹ́ni tó máa kọ́ lọ. ẹni tó sì lọ́ọ́ bá tọ́gbà gbọ́ kèfèrí ló na ànábì sọ̀rọ̀ àdìsọ́là tó sọ bá wọn tí ẹni tí ń wò ọ wà náà kúrò ní pé kèfèrí. wàtí dàbẹ̀rù màtí tó ṣe ọ̀fìn nù alẹ́ mú kí Suleiman. وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر síbẹ̀ ẹ̀rí kan pàtàkì gbòógì nìyẹn nípa pé ẹni tí máa ń wo iṣẹ́ kèfèrí kò sọ́fẹ́ tó lè fi wọ̀ náà ṣùgbọ́n lágbájá kèfèrí tàmẹ̀dù kèfèrí kìí ṣèwọ́ lọ́sọ̀ọ́ èrìgbọ́ kàdí rọ́kàn wájú rẹ̀ wà á pèbèrè bàbá yẹn àwọ. Ah. ó ní ìdí torí pé ńgbà ní ẹlòmíín ṣe kọ̀ máa tó sí ẹlòmíín ṣe kọ̀ máa wọn aburú tí ọrọ̀ mọ́. tó ẹlòmíín ṣe ń ṣe báyọ̀ ló ń kọ́ ọ̀dà máa ra pẹ́ẹ̀nì gbogbo gbà á máa gbẹ́ pẹ́ńsùn gbogbo gbà ọ̀rọ̀ ọ̀rùn ló ti gbò ìpẹ́ sínú ọpọ́n so níbi ń ṣe pure mass rẹ̀ so wọ́n wà máa bàjẹ́ gẹ́gẹ́ bàbá yẹn ó ń tẹ́ yẹn rìn fà á ẹgbà tẹ bá ti wájú ẹlòmíì sì ní ṣubha ṣubha tó ní pé wọn nù hadith tó hadith Muawiya ibn al-Hakam radiyallahu anhu sahih Muslim olú anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn kẹta àmà ẹsẹ láyé ojú oníkó àmà ya nǹkan sílẹ̀ àmà ya kẹta rẹ̀ pẹ̀ àmà pé àtàrà rẹ̀ máa ń tọpa mọ́ ilé ìtìjà lè sọ láti sọlá fún mi pé ó ń bẹ nínú àwọn anábì ọlọ́run kan tí máa yarú ẹ̀ ẹni títí ẹ bá ti kò ń gẹ́ ẹni títí ẹ bá ti kò ń gẹ́ bàtí ṣùgbọ́n àkànnù tó le fáwọn ẹni tí ń tẹ̀yìn àrìn sábà tún máa jó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tẹ̀yìn àrìn gbọ̀n tún máa jó tẹ̀sí tó bá máa jó ilé ìnáwó ṣùgbọ́n torí àdìsí yẹn ìní ìmáàmù Qurtubi yìí. rahimahullah ta'ala àbọ̀ onítẹ̀sẹ̀ ló ti fi tíra kan fún wa láti pèsè fẹ́ni tí máa ń lo àdìsí yẹn láti sọ pé títẹ̀yìn àyìn dà. tó nítorí di eléyìí báyìí ó lè jẹ́ kó ní ṣubá ìṣújú wà fún kíkẹ́sí gbogbo ẹ tó bá ti ṣàtìsí kan náà lẹ́kọ̀ọ́ kọ̀ndẹ́m kíákíá ẹ gbà á lẹ́nu kí lọ́ọ́ fà á kí ló ṣe ìjọ náà ní rẹ̀ tí wọ́n ẹ di aládàáda lẹ́nu ẹ di pòkínù kì í sẹ́nu an individual ní ti máa jáde tó a máa ń sọ pé tó bá ti báyìí báyìí báyìí báyìí kèfèrí ni títí báyìí báyìí báyìí kèfèrí ni àbí òye wa ṣùgbọ́n lágbájá ti di kèfèrí sẹ́wọ̀n pé tó tẹ̀lé ọ̀pọ̀ ó di kèfèrí wọn ní filẹ̀ ọrùn rẹ̀ wọ́n kàn kú lórí wọ́n yọ orí rẹ̀ kú lára ọrùn rẹ̀ tó ìwọ òsì lágbára láti tẹ̀lé kọ́ mọ́ bàtà ẹ̀sìn Islam di bọ́ọ̀lù ọ̀ àpilẹ̀jọ́ ìmìjọba ti ń lò kí ọlọ́ àpilẹ̀jọ́ pé lágbájá ń ṣe báyìí báyìí báyìí wọ́n ò ní sọ pé ó di kèfèrí o ń ṣe báyìí báyìí báyìí sàdájọ́ wa wájú tí máa wájú tí máa kó ṣe wọ́n wọ́n á ṣàlàyé àwọn ẹ̀rí tí wọ́n náà ti ṣe fún un tó bá lóun ọgbà kankan tó ń sáńsì náà nígbà náà wà ní lágbọ́dọ̀ máa ṣàbẹ̀dọ̀ di kèfèrí wọn lọ pa. ibi tí ọba ti lófin Ọlọ́run àwọn mùsùlùmí jọjọ lùmọ wọn péjọ wọn péjọ kò mú amásàlà ìfún tí ọba gbọ́ àwọn akéde fún gbogbo yẹn pé lágbájá ti di kèfèrí sẹ́wọ̀n pé wọ́n nípa sí wọn ó di kèfèrí wọ́n pèsè ìyàwó rẹ̀ kọ̀tọ́ sí má lẹ́yìn náà bọ́bá kú àgbọ̀dọ̀ sí sórí tí àwọn mùsùlùmí tí mùsùlùmí kan bá kú nu fámìlì rẹ̀ wọ́n gbọ́dọ̀ jogún rẹ̀ olóòní jogún ẹnìkan àtẹ̀wọ̀n kí nǹkan ṣe tó ọwọ́ ẹjọ́ wọ́n ní pé